the microphone. Wow, wow, oh, oh. Ayé le o lọ́kànrin kése, tẹ́lẹ̀ mi o má lọ sáré kélé, tẹ̀ máa bóbó yòó má lọ gbọ́kànlé wọn. Rufi stọ̀bọ̀n ṣùgbọ́n a ò gbé bọ̀. Ayé le o lọ́kànrin kése, tẹ́lẹ̀ mi o má lọ sáré kélé, aṣọ o irun o aṣọ o irun o àánú ẹ̀ ò ṣe mí ó wà lára ẹ̀ ó ga. as a matter of fact mhm. ọlọ bó ṣe ń ṣe mí báyìí ó hmm. dàbí pé kí monday má dé mọ́ ah, ah. ask me why. why. honestly i feel like going out tonight as a king for ní phone, mad phone to the core but tí bá ni mo try ẹ̀ báyìí bójú ojú mi ò ní work lọ́la <laughs> i'm just so tired of that job i'm extremely tired there's nothing like being an independent person. No. i know um, but you know what for now you have to work. But then sort of people are people nìkan ló ń ṣiṣẹ́. I work too and sometimes I feel the way you're feeling. But you know what? My motivation is end of the month end of the month end of the month. ayi <laughs> ah ìwọ ló lè sọ bẹ́ẹ̀ ìwọ ló lè sọ bẹ́ẹ̀ màmá láyé ni ìwọ you know. <laughs> um, anyway uh, I was gonna ask reunion tẹ́ máa ń ṣe ní family yín every year this year's own how is it gonna be like. ah well um, it's going to be nice but torí pé a ṣe ṣe preparation náà ni so I ti reach concrete agreement òun ló jẹ́ kí n sọ fún ẹ but trust me it's gonna be fun. it's gonna be fun all right bó bá ṣàṣejẹ jẹ́ kí n of course i will. ah babes you're yes, breaking out oh. oh really. yeah but you're ti the wrong no, foundation. no i'm not stress náà kọ́ ara ẹ̀ náà kọ́ là ń sọ yìí bójú mi five a.m. mo ti jí. ẹ kí la wá ń pa i'm so tired honestly. Mm. tó bá ṣàti deliver. báyìí find time to rest kó sùn dáadáa so ojú ẹ̀ á lè nà. all right enjoy the rest of your day. Enjoy She be ni She be ni but you just need to rest i can yeah. say that. next time àgbà báàgì tètè má lọ. tiẹ̀ <laughs> náà nìyẹn. <laughs> all right darling enjoy the rest of your day. all right babes. Hey, baby sis. <laughs> How are you darling? Mabino, I'm so sorry. I was actually thinking of calling you very later in the day. How are you? Okay. Mm. Oh, really? You're coming to research with your friends. Okay. <coughs> no, no, no, no, I'm fine. Okay. What is wrong with me? Um, actually, um, two of our mind, maybe I should call you back. I was actually doing something in the kitchen, you know, only but when you need the phone on the kitchen, okay, inside to be calling. Yeah, sure, of course. Yeah, I will. I will want you call. Alright. Yeah. Bye. Oh, ó ga ọ́. Ìjẹ̀fọ́ lójú kìíní yìí ó you Babes, are you sure you're fine? I don't know. My sister just keep getting on my nerves. How? I mean, she just mentioned to me now, pé òun àti fiance òun làwọn jọ jump on the resort. What, what's my business with that? Uh-uh. Do I have to know? Of course, kò mean láti hurt ẹ. She just told you as a sister that you are. and maybe she's just overwhelmed or happy and you know she just wanted you to know i don't think so i don't think so she just i mean must she mention it to me she already know i don't have a boyfriend let alone a friend so why would she mention it to me why won't she mention it to you and that is the reason why you have to give a guy a chance you've been too strict on men easy hey eh, babes talking about àwọn ọkùnrin tẹ́ pé they are full of lies cheats. They're full of rubbish I mean they don't ah no no no no they don't deserve I don't know. But they are necessary evils. Think about it. No, there's nothing to think about. Um, oh yeah, uh, take it easy. Take it easy. I don't like this mood. Please get off this mood. Get off this mood. Um, Bimbo. Yes, mama ṣe gan-an pé àpè ẹ́ kò pọ́n wa lé òdìdá wa lóhùn ọmọ àpọ̀n wọn lónìí sórí àtijọ́ tí mo ti mọ̀ wá tọmọ mi pọ̀ tó ti máa ń wá sínú ilé yìí ni mo ti rí pé ọmọ tó ní respect ọmọ tó múnú àwọn òbí ẹ̀dùn ọmọ tó kọ́ ní eré tó gbẹ̀kọ́ yẹn because most times ìsídàkímì àti ọ̀rẹ́ ìjọba lórí ìjókòó kó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù àwọn nǹkan tẹ máa ń sọ àti bí akẹ́jọba nú yàrá àwọn nǹkan tẹ máa ń gbọ́ gbogbo ọmọ dáadáa ló mọ ẹ inú mi lè dùn pé gbogbo ìgbà ló máa ń múnú àwọn bí ẹdùn jọ ẹ ṣé ẹ̀rù ń bà ẹ ní ìwà bí ń kẹfọ òfẹ kí wà tó rẹ ẹ jà bí ẹ jà pé ó lè lọ bínú sí mi o ó lè má bà mí ṣọ̀rẹ́ mọ́. rárá o ẹ̀rù ò bà mí o. ìdí tẹ́mi ṣe ń béèrè ni pé mò ń wò pé o kì í bá sọ bí òun pé tó bá bá sọ inú lè bí kó torí ẹ lóun ò bẹ ẹ ṣọ̀rẹ́ mọ́. ah jọ binu, bínú ó ṣàmọ̀ ká máa ń ṣe family reunion nínú family we do it yearly and family reunion tá a fẹ́ ṣe yìí nsìn àbúrò ti fẹ́ ọ̀rẹ́ tiẹ̀ ó ti pè pé òun máa mú ọkọ àfẹ́sọ́nà òun wá àmàmí tẹ̀ ìwọ tó jẹ́ ọ̀rẹ́ ti fẹ́ náà you are getting married soon and Tife is going to be your chief bridesmaid abi. yes ma'am. so ojú ṣe máa ń bára ẹ sọ̀rọ̀ because ó ti sún mi mọ́mí dáàdì ẹ ṣé mo dúpẹ́ àgbáyé àdálẹ́ ẹ ní ṣánkú mọ́ wa lójú ẹ ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó yé mi mo dẹ̀ máa ń bá a sọ̀rọ̀ àmọ́ mo promise yín pé ó máa change. ó máa change lọ ìwọ ló clear kó ń bá sọ̀rọ̀ kó reflect àwa òfin ilẹ̀ tó bá ń bá sọ̀rọ̀ bó ṣe yẹ kó bá sọ̀rọ̀ ó ti yẹ kó gbọ́ ìwọ rẹ ló ti wà engage abẹ́gí mẹ́tẹ̀ kan la mú aṣọ white àti royal blue. Hmm, àwọn obìnrin wọ white ẹ̀yọ́ ọkùnrin ló wọ. ọkọ ọkùnrin ló blue. dadi mọ́mi ẹ má wọrí máa bá sọ̀rọ̀ dáadáa sí i ẹ dẹ̀ máa rí visible changes. I'll try and. Ọlọ́run adarí sí fún wa o. Àjẹrè yín. Dádì ẹ má bínú sá. Tó bá dẹ̀ pé bí Adolú jí bright lòdì o fẹ́ kó fi ẹlẹ̀ lókọ̀ọ́lá, èmi wà mí. <laughs> all this? What number? ọ̀gá o ẹni tẹ́ ń pè ló ló ń disappoint sí yẹn o ọ̀gá ah, àtìgbà tó ti ń bọ̀ látọ̀kan ẹ̀ ni mo ti ń wò pé ah, kí ló ń jẹ́ kí pretty dancer yìí máa pariwo bá ẹnìkan tí upset ẹ̀ lórí fóònù yẹn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ um, you must be stressed. Yes, I am stressed and I don't even want you to add more. Well, I totally understand. I totally understand. Uh, well, my, um, my name is um, <clears throat> Adewale. Mo, me and Adewale Ayuba. Adewale, Ade, Adewale Omo Ade, Adewale Ori Ade, Adewale Toko Adewa. See, You understand. Anyways, hope you don't mind. Um, can I have your digits? Hey! Are you stupid? Are you mad? No, like, are you out of your senses? Don't you ever in your life try that with me again. Sense. Really? be female lioness. Lioness. Mm. She's pretty though. tá o Theory 6 tí a wá ṣe remix ọmọ pé tó lórin bá ṣòrin wọn máa remix tó ń rí kí a sáré ṣe remix mi ò lè fẹ́ ká waste time bí a ká sáré bẹ̀rẹ̀ láti bí bàá sí. ẹkùn mo kó bó ṣe máa sọ náà nìyẹn èmi gan like experience ọjọ́ yẹn má jẹ́ kí n tó like imperial six ọjọ́ yẹn experience yẹn crazy gan like mi ò ní rí pé experience bẹ́ẹ̀ rí. I enjoyed every bit of it. Ẹnu mo tó bó ṣe mọ́wọ́ báyìí mo express kó mọ́wọ́ lọ síbi tó dáná. Ah, Bíbí kí mo sọ, ṣé omi pé kí n bọ́ sẹ́yìn mọ́tò ni? gbàgbé estate níbi báyìí náà kò sẹ́ni tó ń kọjá bíbí. nonetheless ah. inú kí n láì ká máa ṣe nǹkan lọ́wọ́ rush rush bẹ́ẹ̀ mo máa kí wọ́n relax. wọ́n fún mi ní tough time ó dẹ̀ jẹ́ ṣe kí ni iye ara mi ti wà lọ́nà náà. jẹ́ ká lọ rọ ibi ta lọ lọ́jọ́ yẹn that room three oh six tó gbé mi lọ ìyẹn ló máa ṣe ah. understand. bá a jẹ pé bẹ́ẹ̀ náà ṣe é move. all right dearie. <laughs> Ah, Bimbola. Hello, babes. Ma, be no more one kitchen ni. O ṣe mọ̀ pé mi lè mú fóònù wọnú kitchen. Ba. Ah ah, no na, o lè expect mi lọ́la. O ṣe mọ̀ pé off mi lọ́la. Off day mi ni. Eh? Ẹ́ sí ìwọ́n bọ̀ lọ́la kẹ̀. Ah, Oh, um, Okay, okay. Ah, o ti ẹ̀ ṣètò fún mi information yẹn. Eh, I have to be there nìyẹn mi ò ní choice of course ah <laughs> nígbà tí mi ti ní nǹkan mi tí mo fẹ́ máa jẹ I will be there definitely of course I will o ṣe thanks girlfriend thank you so much alright babes yeah ah I will alright bye ah, hey. I speak on the microphone.

sọ lélẹ̀ mo dẹ̀ sọ pé ó máa lè ṣiṣẹ́ yẹn dáadáa. <laughs> ó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi ó ti ṣàlàyé fún mi ẹ̀ ó dẹ̀ máa like service mi gan-an èmi tó ń wo yìí um, máa ń ṣe part time dating ṣé tí mo yàn láàyò ni eh, yes eh, ìwọ náà dẹ̀ bad lọ́mọbìnrin ẹ̀ gbọ́dọ̀ ríru iṣẹ́ báyìí kó má ṣe dáadáa you know <laughs> yeah. Enche nchani oni. Mo feel at home ni. Ah, oh nice, oh nice. I feel at home. try láti get láti mọ̀ra yín dáadáa. So. Um, èmi tó ń wo ìṣákìtì lórúkọ mi. Ah, Ṣákì ni wọ́n bí mi sí. Ẹ̀pẹ́ ni mo dàgbà sí. Yeah. So may I know your name too? Arewa. <laughs> Ha! Bimbo. Yes. Tó bá lómi ló máa ṣẹja jiná, máa bá wọn jiyàn. Ah! Despite the fact pé àti wà tipẹ́tipẹ́ you should know me by now now people, we've gone so far you should know my kind of taste you should know the things I like this is not it it's not even my caliber come on. tó o bẹ̀rẹ̀ náà ṣe bí kò kàn fi ṣe nǹkan tó fẹ́ ṣe. kí ni mo ṣe ilé mi ò gbọdọ̀ múlò ilé ìdílé kí tọ́pẹ́ rẹ̀ ìwọ kó mọ̀ pé ẹnu tọ́pẹ́ ò dáa tọ́pẹ́ máa wash mi fún ah. what kí ni mo gbọ́ tó ń sọ fún ọ̀rẹ́ mi no she on complain you don't like what you see the year wọ́n pọ̀. ọ̀rẹ́ mọ̀ mo pọ̀ ní chaplain in the year. yes. yes bàbá. mi mọ kí ló ṣẹlẹ̀. ẹ jà bàbá ẹ jà ẹ jà bàbá parí. mi mọ̀ ti pa mí. bàtà ah. ló rìn iná kò tẹ̀ sí fìlà ẹ dé fìlà jàre ti bẹ̀. ìwọ ló kò láìkì ìwọ ló kò láìkì ló kọ. ẹ lọ sọ bẹ̀bẹ̀ ṣe ló ń ṣe ìjánu ìlú yìí. ọkọ ẹ má wọlé ẹ má lọ a máa pè yín. No, no, no, no, no. wo mi láì wo nǹkan No, no, no, no, mi. ẹ wo bí ẹ ṣe tẹ ṣẹlẹ̀ mi lẹ bá yín. no no no no orí mi orí mi nà orí orí mi nà mi ìwọ fìlà tó ipò parí mi nà. no no mi ò ṣe. ṣe tètè yìí sí èmi ní kẹwò rẹ. jẹ́ kó máa lọ. káyìn máa jì sórí pé kò tiẹ̀ kò wulẹ̀ ní interest rárá kò kà kó tún bẹ̀bẹ̀ pé àyè má bínú mo ṣì sọ kí n máa lọ ẹ̀pọ̀ wo ni ẹ̀pọ̀ ń tọ́gbọ́ ẹ̀pọ̀ yíyọ́ fún mi. mo pọ̀ sẹ́ lọ́sìn ni èlò jẹ́ máa lọ àwọn tó lè nínú àá. wọ́n ṣe mí. àpòjì o irú yẹn take easy wàhálà ẹ ti pọ̀ jù kí ló dé ṣé yàgbẹ́ sára kí ni problem ẹ gan. mo kọ́kọ́ wọlé níṣẹ́ ni mo rò bóyá àwọn tó máa ń jí gara àwọn tó máa ń dípa jẹ́ àbáwọn tó máa ń ní pé ṣàfẹ́ ìdálẹ̀ nù I think o both people you shouldn't have done this to me. take easy now kí ló dé why to ṣe é ṣe ah! báyìí ó bad now owó tẹ̀sí sún mi gan orí ẹ̀ ṣòro ṣe orí ẹ̀ ṣòro ṣe àwọn gan pàápàá mi mẹ́ni tó rán wọn kán ṣí fìlà ẹ̀yìn ọkùnrin kùnrin wọ́n ikọ́ kan change channel mi yẹn ibẹ̀ ni mo ti ń fura má bínú ṣòtítọ́ ó ti bẹ́ jù ọkọ tí mi ti ń rò ní pé orí iwájú nìkan náà wà ó pàdé yìí sáì gbogbo ni kí n mọ̀ parí. excuse me i don't like it if it's a joke i do. i don't just like it. ṣe ẹni ẹni tó lè ṣoríire kan lè parí bẹ́ẹ̀ yẹn. àwọn máa tẹ̀kẹ́ ní ìṣòro tó ń mú ìfọ̀n bẹ́ẹ̀ wá nǹkan ṣe sí you know I to hurt you knowing what you're doing already all right I'm sorry I'm emotional. good night my baby and daddy. báwo dé. ẹni tí mo ṣe wò ní tí mo sùn àná torí mi ò understand gbogbo àwọn act tẹ máa ń fún mi èmi pè yín lórí fóònù sista o báwo ni o ṣe wà o ẹ̀rì yìí ní ọwọ́ ọdún yìí ṣẹ̀dẹ̀ mú fíànsì yín bọ̀ ẹni ẹ àbúrò má wọ̀rẹ̀ mo wà ní kitchen no no ẹjọ irú attitude wo nìyẹn no sísá sísá ṣé ìkókó lè gbéra yín ni ṣé bébì nìyí ni oh is it too bad for me to say sísá mi o fíànsì yín o ẹ mú wálé o. yes it is too bad oh. and too disrespectful of course yes in fact me ò expect pé ó yẹ kó máa discuss the round ọ̀rọ̀ báyìí ní àsìkò báyìí of course yes because people. mo pé mo náà lè jọ ó yẹ kójú lè ṣọ̀nà fún pé irú àwọn ọ̀rọ̀ You inú ilé ènìyàn ti máa ń bá ẹ̀gbọ́n ẹ̀ sọ because ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. sista sista You tó wà nígbà wọn kì í ṣe àjọ and I don't think I disrespect you in any way the only thing tí mò ń bí yín ojú wípé ah, sister, o fiance yẹn mu wálé mu wá fún irú yìí ní ọ̀tá fẹ́ṣẹ̀ èmi tí mo jábọ̀ yìí I'm coming with my fiance kí ló ń ṣe yín náà ṣé kókó lè pera yín ni you see oh sísá bíi ẹ kí n bọ́ra yín sọ̀rọ̀ ni ṣé kókó ló pera ẹ̀ bí bébí yóò mọ bóun ti gbó ṣá. Ah, àbúrò yóò mọ̀ pé ta bá ń bá wọn sọ òun fẹ́. bá wọn sọ pé kí ni ah, enough of all this rubbish okay like i said earlier mi ò kí n and if there is anything you want to discuss with me you discuss it privately not in public like this so if you don't mind maybe you should take your leave now. Yeah. èmi ni public yẹn o i ah, know wow okay like i understand the bond of ọmọ ìyá so èmi yẹn ni public but it's okay um, <laughs> o mọ nǹkan tó ṣẹlẹ̀ àbúrò wo èmi ń tèmi. báwo ni ó rán wa personally ni màá wà ń bẹ̀ tí ti rí ìwọ kó ti rẹ́ni fojújọ ẹni tó bá wá mú nǹkan má wà ẹni tó bá dé nǹkan mọ́pọ̀ ẹ̀wà kò kan àwa aṣọ ti gbọ́ <laughs> gbogbo yẹn rí mi mo ti di ẹbí yín o. bẹ́ẹ̀ni <laughs> sísè I think you've had um, enough of time kó tó wọlé èmi àti ọ̀rẹ́ mi á ní important discussion so I wouldn't mind if you can take your leave now then probably you call back later or something and deliver your Unless I forgot, um, kitchen was right here, truly. I was actually in the kitchen when you called, but the mobile connectivity gas, at the you know, phone was there, so that's why I couldn't talk for so long. So, this is, uh, actually walked me out of the house. But there's something he says. eh, it's more to sort to out, I should go. Um, maybe you should just give me some time with. Oh. Sis, Amy. Mm-hmm. see. Okay. anyway, let's wait and see. see <laughs> okay, Okay. all right, darling. All right, thank you. Thank you. Ah, Wobi. bí mo rò pé mo lẹ́nu ọkọ ìyá ẹ̀ wo bó ṣe fún ẹ ò lọ́rọ̀ sọ. Dákẹ́ bí ọmọ yẹn ṣe ń fún ẹ lẹ́yẹ ẹyọ, wá ń gbọ́ ọkọ ìyá ẹ̀ ọkọ ìyá ẹ̀ ló kọjá yẹn ò lè sọ̀rọ̀ wọn ká ló tọ̀rọ̀ ló ń bẹ sọ ẹ̀yìn ṣòfẹ́ wa máa tú gbogbo ọ̀rọ̀ kìnní ń bèbà ẹ̀ ni wọ́n yà tètè dámú ẹ lẹ́nu but you know what ọmọ yẹn right think about. anyways. mo hmm. um, ní fẹ́ champagne oh, please. Champagne in my house. Ah, ah. Ọkọ mo máa Wá o, wá o, ah, kò ní ti jẹ́ tọmọ bàbá àbí báwo lẹ́yìn máa sọ kó má lálà o àbúrò wa nìyẹn àbúrò wa nìyẹn ìwọ gangan lọ̀rẹ́ mi o o ṣe o ṣe <laughs> mi ní kàápọ̀ bí ni. <laughs> How ah, fine. Bẹ́ẹ̀ ṣe pè mí mo ní ah, kí n tètè máa bọ̀ kí n lè wá gbọ́ nǹkan tẹ fẹ́ sọ because urgency tẹ fi pè mí yẹn ó jẹ́ tètè wá. Jọ má bínú pé mo pè é ìpè pàjáwìrì. Okay. Bimbo, uh? I called you purposely because of your friend. I love her so much. Mo dẹ̀ mọ̀ pé wọ́n nìkan ló lè help me out. Ẹ eh, Uncle Fọlá, ṣẹ́rí ti fẹ́ tẹ̀ ń wò yẹn, kò ń ṣèyàn tó máa ń gba ọkùnrin láyè o in fact mi mọ̀ nǹkan tó lè true ti fẹ́ lára ọkùnrin she's just you know i don't want to use the word difficult but she's so strict when it comes to men i i am not promising you i don't think i can do anything to it. Bimbo o mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa i know you can do it just help me out please please i know you can do it for me jọ tó yọ lọ uncle Fola the only way tí mo rò pé lè gbà is Beyaka play game because she's going through something at the moment. Oh, really? Yes. And Tebale, if you game yẹn wọlé, then from there we can now take it up. But aside that game, I'm not sure about anything máa So maybe ká fi game yẹn wọlé. Linda, tó bá jẹ́ pé game no ló I'm here. Wọ́n mọ̀ Let me just count on you, please. Ah, let's count on God but I'll try then tó bá ti dọ̀rọ̀ game yẹn i let you know bó ṣe máa jẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbà wọlé and all that. thank you so much i know you can do it. <laughs> ẹ kàn jẹ́ ká fi sí ọwọ́ yẹn for now ṣe gbọ́. o ṣe mo dùn. all right. i'm counting on you please. all right mo ti gbọ́. thank you so much. you're welcome. bimbo one more thing jọ mi fẹ́ kó mọ oróyìn tí mo jẹ jọ nítorí Ọlọ́run. <laughs> okay you can count on me. Wow. You're welcome ẹ jẹ́ kí n tètè máa lọlé because mi lè padà sọ́fíìsì mọ́ báyìí ẹ má ẹ̀kọ́ kan yín ti balẹ̀ ọ̀bọ̀ let's hope i will try i will try all right sir all right ẹ ṣé gan. you're welcome. all right bye. yóò wálé mo dúpọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n fún gbogbo orí tó ṣe fún mi. I really appreciate it. Amọ̀ye àwọn ọ̀rẹ́ wa tí mi lọ bá pé fún àṣìṣe fún àwùjọ nítorí ìṣòro kékeré kan. They are not ready to help. Owó lélẹ̀ mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Hmm. I really appreciate it. Um, Fọlárin, ó mọ ìyá rẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kó mọ ìyá rẹ̀. Fọlárin, wọ́n ètò yìí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ àná àbí ọ̀rẹ́ ìjẹta lèmi àti ẹ̀ nùnà èmi àti ẹ̀ má gbàgbé pọ̀rẹ́ àti kékeré lèmi àti ẹ̀ so tó bá ń give this kind of appreciation how do you want me to feel besides Fọlárin ìwọ náà kì í ṣèyàn báyẹn ah, ohun tó ó dé lóní kan wá wòun náà no no no no no you shouldn't be thanking me for what I have done no besides tó bá tún ní any other thing tó bá need yàtọ̀ sí pé ó wà mí báyìí o. Ask me. I'll do it. Thank you so much. Ṣégun dúpẹ́ lọ́wọ́. Ọ̀gá gbàgbé yẹn jàre gbàgbé oh, wá o ò mú sí wọn. Wọ́n bẹ ìwọ òkè fún náà. Ọ̀gá gbé ọ sínú báàgì lọ kọ́ sí wa jà. Tiẹ̀ lọ kó wá fún mi. Àwọn Fọlọ́rìn ṣá. So me, I'm just like, there's no big deal about it. It's nice now. Are you sure? Yeah. You like it? Of course. Eh. I hope I mean. Color yẹn mà dàbí. onion kan ló ń pele? color Is this onion? Uh, peach? Peach. Uh, peach and onion. Okay. you been? Where have you been to? Ìwọ gan ṣẹyẹ. Ìwọ gan ṣẹyẹ. Ó dá ó ṣẹyẹ, ó wá lè pè mí. Ẹ ṣé wọ́n pè mí. I got you. Yeah. Look at you. Cool. But you look good, as usual. You look better. You can say that again. Jeez. What's jeez? Don't go there. Don't go there. <laughs> um, Dewale, this is my friend Tife. Tife, Dewale, my childhood friend. Eh? ìyẹn ni pé ojú àtúnrarí òwe àkàlà. ṣé mo ra ni. ṣe fẹ́ sọ pé òun mojú yìí ṣe rántí the other time tó wá sínú estate wa tí omi ìkọ ọ̀dẹ́ni ìbọn ní tóun pariwo èmi ni mo wá bẹ́ẹ̀ tó jojú mi o. and what's that supposed to mean. ah ah ah ah, ah. ọ̀rẹ́ mi ò dé ń ṣèyàn bẹ́ẹ̀ o maybe she was in a bad mood she's a very nice person. if you say so Anyway, um, my friend here this is uh, Kolare um, èmi mo ń squat wọ́n ń gbé pẹ̀lú mi èmi mò ń gẹ̀rẹ́ mi mò ń bọ̀ mò ń taṣọ sí lọ́rùn um, ó normally kò tẹ̀ sínú ẹ̀jẹ̀ mi náà pé tí bá ń ṣoore fún yàn kí n máa because kò sẹ́ni tí ó grow ìjọ kan náà ọlọ́run á ṣe fún òun náà òun náà máa ṣe fún òun òun náà máa So this is um, Bimbo my old time schoolmate and um, old time. um, Dewale, um, Eboshi ní IG handle mi. Handle mi, we fit pick up from there. Only number mi na mi change ẹ. I don't even like like it at all. What's mean of all that? torí pé ọ̀rẹ́ nìkan ó lè gbàgbé mi sórí ìdúró and started like uh, uh, the, the broski the, the, the, the in the broski What that supposed to mean? ó lè kọ́kọ́ gbàgbé mi ó lè I mean you got carried away that was not nice. Yeah, but at least ọ̀rẹ́ mi ni now ṣé mi ò nílé kí childhood friend mi ni àbí why would you why would you say that kò dá now. oh okay tóró fẹ́ kí childhood friend ẹ ló ṣe yẹ kó neglect ọ̀rẹ́ ti ẹ. and and kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tó tó tó try láti kí ẹ wá tó ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn take it easy now take it easy. that one of all people èyí tó bọ́ṣọ sí lọ́rùn tó ń ra bàtà fún tó tún house ẹ̀ really tó look wretched yẹn jọ ah. kí ni business tèmi àtẹ̀fẹ́ ni no just tell me kò rí pàm ẹsẹ̀ ni mo bó ṣe jẹ mọ́lẹ̀ he was even thinking look at his everything he did for me. take it easy life ò lè tó bẹ́ẹ̀ yẹn náà take it easy àṣẹ ah, wọn ni kò ọ̀gùn òun ni ṣèbó náwó sí ẹni wà dẹ̀ dá lóhùn ah, why take it easy náà wá rọ́rà rọ́rà ẹ̀sẹ̀ kan ti pọ̀ jù take it easy bákan máa embarrass èèyàn take it easy life ò lè tó yẹn. I'm not interested. Come on, babe. Ó mọ̀ pé mi ò lẹ́lòmíì àfiwọ́. You are the only person I have as a friend. It is only you I confide in. But she must have fún pé o interested? Ó mọ̀ pé mi nìkan ló ní. Tí màmá bẹ́ẹ̀ sọ tọrọ tó ò ní gbọ́. Why tó ṣe ń I have told you it's just a game. Allow this guy go with you. She Ṣé my brother àbúrò our family members They say humiliate all the time no like ni? She be kókó hàn áàsì ni She be asking, bí áàsì you wájú kó strike deal yẹn wá dé mú and that's Oh dey oh dey oh dey oh they argue argue like me i'm really tired i'm tired of of everything gan fún ẹ. that guy. that seems more typical of a woman. wow. tọ́mátẹ̀ wá sọ gbogbo èèyàn ó rí bó ṣe rí my dear. you look so fancy. He's not somebody that i can even i can even get close to. I mean, I mean, tipẹ́ ah. fi ara ẹ balẹ̀ kó jẹ́ kí n bẹ́ẹ̀ sọ tọrọ ṣé bó kò fẹ́ fi game ni if you like my at the long run you can continue but mama, mọ̀ pé bàbá yìí ń ṣe irú nǹkan tó máa like like ẹ jẹ́ kó máa because I know you can't even have anything to do with him. That you know? I can't even. It's so fancy. Uh, my cat looks so wretched and very ugly. Oh, ni bó ṣe jọ ẹ́. Ó Sometimes he looks like gorilla. Ẹ́ẹ̀. Eh. Kọjá bá yá kìtẹ̀ máa ń smell do. Ọ̀ ah, kò tún. This thing so mal. Kò rùn kò rùn. Ah. Gbogbo nǹkan ló lè sọ o kò kí ń rùn. Nǹkan tẹ́mi kò fẹ́ sọ fún ẹ ni pé jẹ́ It's a deal. Tó bá dẹ̀ ti deal, I'm about to tiẹ̀ lọ. Why you being difficult? ó ṣe ń sọ̀rọ̀ burúkú sí ẹyẹ mi ò láìkẹ́ ó dẹ̀ mọ̀ pé ẹnu àbúrò ẹ̀ ò dáa ìwọ náà ló mọ̀ ó mọ̀ ó mọ̀ nǹkan tó wà ńlẹ̀ ṣé kó ṣe dí ìyẹn fún ẹ kí wọ́n gan ní ìsinmi. girlfriend ó kàn ń feel pé mo wà adamant ni but along the line tí bàbá yẹn bá lọ ń feel pé òun jẹ́ nǹkan kan àbí tó lọ feel important you know i don't i don't even want. why to well I, i don't know at this point they've gotten loose temper me, and I, i wouldn't want to raise my voice again please yourself okay but i think you should think about it i i just have to go ah oh, difficult If eh, you are difficult. all right I saw your phone ṣùgbọ́n babes we talk on phone. ṣé mo máa ń bínú lọ nìyẹn eh? ṣé mo i love you. Then let me yo, lọ sáré gélé. Then my bobo yo, má lọ gbọ́kànlé wọn. We fit stop on ṣùgbọ́n a ò Ẹ kú jókòó já ah, ẹ yẹ. Àmọ́ mi. Ever young. ọkọ mi máa ń. Okay, this goes to me. That is a try. <laughs> ló ṣe wọn kí ló sọ. all credit goes to you wọn ò parọ́ náà ẹnu ti di dùn ṣe ọ̀pẹ ńgbà yẹn nígbà yẹn hmm. because you are saying all credit goes to you hmm. nítorí pé o ti mọ nǹkan tí máa turn out to be ni hmm. yes because àǹtí tó ń fẹ́ ńgbà yẹn àǹtí àǹtí lẹ́kùlẹ́jà wọ́n yìí tínú yìí o ti mọ̀ pé táwọn máa fi di èjì tí mo wà yìí wọ́n máa disappear eh. ló ṣe takú tì mí tó mọ̀ kí mi ṣe máa wúlò. èmi tí mò ń múra jù tààmẹ́ẹ̀tì ilẹ̀ tẹ bá dàgbà tẹ bá bímọ òun á lọ ṣọmọgàn ṣé màá farógbá máa gbé kinní lọ kíchìn àbí àgbàtàn. kò sí wàhálà no it's fine it's fine ẹ̀ka gbàgbé ká change ọ̀rọ̀ because ó ti fẹ́ràn bọ́ síbi tí ó dára rẹ̀. ẹ mọ̀ pé mo ti wà emotional wọn ló tètè máa ń gbé. ẹ ṣe ẹ ṣe it's fine madam owó mi kọ. mọ̀ mi máa wọ̀rì máa ṣe transfer fún yín. ó bẹ tà mo mọ̀ pé òkú mi ni màá sí. ẹ ó bẹ tà wọn náà jọ ìwọ̀n àbí. ọ̀ṣọ́ báyìí mi lè kọ wa. Oh. mi ti pé naturally. hello. ẹni tó bá ti bí bẹ́ẹ̀ ṣe yes take care good life span. ṣó normal ṣá like sórí ẹ pé kí pọ́ àìjọ́ pé pẹ́ni gbogbo ẹnu ẹ gbogbo òṣì ẹnu ẹ sàn let me tell you one thing sórí láti wákàtí yìí lọ ẹ tó bá tún ever pe fóònù yìí tó bá pe nọ́mbà yìí ara máa sọ́pa ẹni you swine. òmọ idiot yẹn ni tó sọra tó rí ọkùnrin bẹ̀m̀bẹ̀ kan báyìí ó sì gba ìgbé ẹ̀ ni tápàdé ẹ̀ níjọ́ ta fẹ́ lọ jẹ. Will you keep quiet? This is so disrespectful. lójú mi bí báyìí jọ níbo ló ti rí èdè àwọn ọmọ bẹ́lẹ́rì tó ń pè lẹ́nu. So will you exactly when I'm talking? What kind of other nonsense is this? Ìyá ti fẹ́ kí lẹ ṣe ṣe tó fi rí báyìí. Tí kí ni fi ṣe? Tó fi rà báyìí tó fi rà mọ́ mi lọ́wọ́ báyìí ni àbórí ọkùnrin ló ń bá sọ̀rọ̀ yẹn no wonder tó fi rí kan mú wálé ìwọ náà ìwọ náà mọ bọ̀bọ̀ yẹn pé kò kò dá fẹ́ fàjà fún ẹ. tí wọ́n fi èkúlé ọ́fíìsì wọ́n fi gbé ìgbà tí fún ẹ. sọ pé your mouth is very close to my hand are you okay? ṣáre yáṣá ṣòtìrí ṣòtìrí ṣòtìrí ṣòtìrí kò tó fà sí mi lórí ṣòtìrí báyìí because right now all the blames are being heaped on me abi ẹ ti gbàgbé pé èmi nìkan kọ́ ni mo bí ọmọ yìí ẹ ti gbàgbé pé àjọ bí ó dẹ̀ yẹ kájọ tọ́ ni. but you stay much more closer. oh really. ìgbà tẹ́mi máa ń ṣiṣẹ́ lọ tẹ́yìn ìjókòó lé iṣẹ́ tí mo gbà fún mi kò mójútó àwọn ọmọ yìí. we shouldn't even have this kind of argument lójú àwọn ọmọ so it's fine it's fine but eh, omi náà omi dání lè yọká ẹ jẹ́ kó rí yín pé. bò mọ màmá kí ni màmá lọ́wọ́ yóò wáyé màmá lọ́wọ́ yóò wọ́n máa nà ẹ́. wáyé tó ṣe é ṣe báyìí nǹkan ṣo tó máa ń sọ ni kó máa ń sọ pé what's up message lẹ́yìn wo zo message o tún complain kankan wáyé tó ṣe ń sọ̀rọ̀ sí báyìí. ó tún máa sọ pé soso ọ̀. gbogbo àti ó bá pè tí bá ń try láti avoid pé mò ń try ó máa so soso ọ̀ ṣé mo kí sọ yẹn náà fún ẹ. really mo ti rí pé wọn náà sọpọ o tún fún wa ní excuse reason tó fi gbọ́dọ̀ pariwo mọ́ thank you but aunty omi darí lè yọká sí ìsòdì jẹ́ pé problem yín ni what's up àti soso ọ̀ jọ àwọn tó wá ń sọ yo hi you good mélòó ló ti kó wá sínú lẹ́yìn um, um, mommy i'm just taking my time ẹ mọ̀ pé taste mi high gan so so so ẹ má taking your time at what age ma at what oh wọ́n tàn I àbí àwọn tí náà yóò tó ń dísí rẹ̀ ah, you're cute you're don't oh, wonder the last time orí ẹ̀ wájú kámẹ́rà tó ń audition for sixteen year old you're being deceived. Mm, mommy that's just an acting it's, it's make believe. ìgbà mi ò dẹ̀ rọ ọmọ yóò ní gbọ́dọ̀ rárá bó ti wù kó mọ́. Mommy, this pressure is just too much on me. It's too Tife, much on me. can you me. Keep, mommy, ah. mommy, mommy. Emma Bino, And Mommy, excuse me. Dad, I'll see you later. Mommy, bye. See you later. Nisho, alábòsí ọ̀rẹ́. You like oh. her? No, no, no, no, seriously. I, I do not like it. Torí àwọn ọmọ yẹn wà nígbà ni mo ṣe ọ̀rọ̀ adákẹ́ o. Oh. Kọ́má ni mo mo sọ̀rọ̀, mo bọ́ ọmọ yìí mi náà pariwo lọ́kọ̀ mi lórí. I don't like it. You can. Tẹ bá sọ ètò ọmọkùnrin dání ọmọ ọlọ́mọ kì í gbọ́rọ̀ sí ni lẹ́nu ayaláya kì í fẹ́ni dé. mo gbádùn kújọ rẹ ò ló ń wo yìí yàtọ̀ lẹ́yìn rẹ ò bá bẹ̀rẹ̀ ṣáma mi. ìmọ̀ kan mọ́ láti ká ni mo fẹ́. easy life baby tẹ́bi rọ́ọ̀sì mi wẹ́wẹ́. ó ti yé mi ó ti yé mi ọmọ láti ká mi. easy life bọ̀bọ̀ ò bọ̀bọ̀ rọ́ọ̀sì mi wẹ́wẹ́. fẹ́ fọwọ́ bòbó yìí sí báyìí o and I actually thought um, excuse me please um, good afternoon um, do you recognize this face at all actually ìwọ gangan náà ni mo wá wá sí eré àyè. Um, Kosi, I just need a favor from you. yes and you see, only reunion kan in a family wa every blessed year and um, our parents meeting by me discuss boyfriend fiance and all of that but I'm not just in the mood for all that now you know I don't have time for any man to you know um, come distract me and all of that but I need you to um, grant that occasion for me. You know, wá kọ́ tẹ̀lé mi lọ and you pretend like you're my boyfriend or you're my friend or something. Pretend like. Yeah, yeah, yeah, yeah. Kí ló ń sọ tí o dùn lẹ́nu yẹn? Ó ṣe é lè sọ fún yín. Ìwọ. Fọlárin ò mi ò mi ò rọ ọ̀rọ̀ ọ̀fẹ́ yé mi náà. Ṣé ìwọ tọrọ ò dá lẹ́nu ẹ̀ ni? Mo sọ pé ṣé sì fẹ́ pè wọ́ pé kí ìwọ wá kí ó act up as ọkọ ẹ̀ ìwọ of all people sì fẹ́ rẹ́ mi lẹ̀ kò pè mí pé kí mi wá standing fóun ìwọ ló ń pè kó wá standing fóun ah ṣé o gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ni hmm, hmm, ṣé ìwọ náà gbọ́ òun gbọ́ nǹkan tó sọ jáde lẹ́nu pé ẹ sì fẹ́ sì fẹ́ pè ìwọ ó pè ìwọ ó fi èmi lẹ̀ kò pè mí pé kí mi wá standing fóun o ìwọ ló ń pè kí wọ́n wá standing ah so stupid ni kí ni o ṣe mí. kí ló ṣe ṣe bá láìkí á pè é nà. kí ló ṣe nà ṣó fẹ́ kọ́rọ̀ obìnrin la sọ pé wá dájà láàrin ìrìn àti ẹ̀ka rẹ̀. wá kí ló wá kí ló ṣé ti fẹ́ gan fúnra ẹ̀ ṣó gbádùn ṣó mọ̀ nǹkan tó ń sọ ṣẹ́ mi ò máa rùn àṣẹ ògbọ́n nǹkan tó ń sọ ni ọ̀rọ̀ òṣì ló ń sọ lẹ́nu náà. kí ló ń ṣe nà ṣó fẹ́ ah. pariwo lólé ni tọ́mọ yẹn bá nífẹ̀ẹ́ á pè é mo nǹkan tí mò ń sọ yìí ẹ ṣé o mọ̀ pé mo love ọmọ ìyá mi. ìwà lè mo kò love mo yẹn love nǹkan kí ló fẹ́ ṣe. ìgbà ah, tọmọ yẹn láyẹn yẹn kí ló fẹ́ ṣe. kò sí nǹkan tí wàá ṣe. déwàlé ibú ló ń lọ. fẹ́ yí ẹ ọ̀rọ̀ mi yíra mi. ọmọ yẹn ò láìkẹ́ náà ó dẹ̀ fi Fọlárìn kú jókòó jàre. Má bínú pé mo dá ẹ dúró. Um, actually nǹkan tí mo pè é fún ni pé mo fẹ́ kó ní àyà pé weekend yìí ni reunion tí mo sọ fún yẹn. So I would like you to prepare yourself. Make sure you get yourself good outfit, you know, um, palm and you know, change, you know, your hair cut. Just I want you to look cute and nice and clean. Sorry. Next week, date will go. Um, on the fifth. On the 5th year, could work. Excuse me? See, calm down. We need appointment on the 5th. Excuse me. What kind of flimsy excuse is that? I paid you for this job, so you can't give me any flimsy excuse. You cannot. Calm down. You cannot calm me down. Of course, yes, because I paid for this job. Oh, there are a full many flimsy excuse, Coco. You have to be there, you have to be at that event. Oh, God, it's off me, making calm down. See, madam, my own continuation. good for you kó ètò ohun kan tó lè ṣe and I'll be expecting you have a great day please use the door behind you. Oh, babes gbọ́ gbọ́ tèmi gbọ́ tèmi gbọ́ tèmi wo mo like ọmọ yìí gan-an ah, mo láìkọ̀ ọ̀rẹ́ yìí gan-an ti fẹ́. ó gbójú jàre ìran eh, obìnrin náà ló máa ń ṣakọ i mean we all know that i mean as humans ọkùnrin ló máa kọ́kọ́ lé obìnrin ìwọ kan jọ bá mi bá sọ̀rọ̀. okay if you say so. no wahala no wahala uh, abeg sọ̀rọ̀ later. inú mi dùn ọjọ́ ìlẹ̀ ṣojú mi ọmọ mi mọ̀ wá ní nǹkan tí gbogbo mi máa ń gbàdúrà fún though I'm not one of the parents that um, put prayer on their words kọ́ mọ́kọ́ wálé kọ́ mọ́kọ́ wálé ọmọ tí lóko náà bá ṣe àwọn máa kan ni máa wá bẹ̀ ẹ́. àtẹ̀mí torí ìran máa ń jà wọn ọ̀dẹ̀ sọ fún tíkẹ́tà parí ìjà mo fọ́ lọ́wọ́ gbogbo nǹkan tí ti fẹ́ bá ṣe fún ẹ forí ẹ̀jì ṣọ́ra àwọn obìnrin torí yẹn tó ń bá ṣe nǹkan tó ráìtì lẹ́kọ̀ọ́ mistake náà ṣe ọ́ wọ́n lè ṣe rí olùwà ni wọ́n lè hmm. bọ́n ṣe rí ni téèyàn bá fẹ́ pẹ́ láyé àsọkùnrin a máa bójú fún gbogbo they very very temperamental ọlọ́run ló dà ní ilé ìwọ̀n mi ìṣòro yà ní ìṣẹ̀ṣẹ̀. ẹ ṣe mi láti ẹ ti fẹ́ mi fẹ́ kí bá mi bá sọ̀rọ̀ dáadáa sáà ó mọ̀ pé ó nífẹ̀ẹ́ yìí èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ọ̀ mi ìfẹ́ kí wàhálà kò ṣẹlẹ̀ láàrin àti ah, no yeah you can see they are well cultured atọ́ wọn ọlọ́run bá mi tọ́ wọn mi ò lọ́mọ bílíàlì lọ́dọ̀ ọmọ dáadáa lọ́mọ tèmi òun lèmi náà ṣe ń bẹ̀rẹ̀ pé ìwọ náà as a man àwọn kan wà tó wà yáàfin kì í ṣe gbogbo ọlọkùnrin máa ń gbọjọ sí nǹkan tó fi bẹ́ẹ̀ mi àti yá wọn this is thirty years of marriage. Wow ṣé kì í ṣẹ̀ mí ó ń ṣẹ̀ mí mo ti rí bíi first born ni ṣé first born ṣẹ̀ mí ṣe máa lè síta ńlẹ̀ ni. <laughs> mo bọ̀ jẹ́ mi fúnra mi. Yes, mommy. I've been meaning to ask you a question. And um, ó fẹ́ bí wo àti fọlárìn ti pàdé gbọ́ngàn ọ̀ ibo ló ti pàdé fọlárìn. Um, oh fọlárìn ẹ a pàdé ní um, dinner birthday party ọ̀rẹ́ mi yeah dinner birthday party ọ̀rẹ́ mi. dinner birthday party. yes and um, I see you like it. Oh, Mom, I love him. <laughs> like he's an understatement. I love him so much. I think he's a good guy. <laughs> yes, he is. <laughs> Thank you, Mom. But you only ní fẹ́ kí kí bring anything negative about this relationship. You only ní could that be mi ì Me fẹ́ gbọ́ same reports that I've been hearing before now I will appreciate it if you calm down like I want this to be the last of your escapades because um, Bimbo ọ̀rẹ́ told me quite a lot of things that to some extent is hard to believe but tí o bá fẹ́ prove ẹ̀ right pé nǹkan tí mo gbọ́ kò tọ́ ni then. mọ́mì kí ni nǹkan pàtó tí Bímbọ́ sọ fún yín. ó ní ó máa ń fọkùnrin ṣakọ pé akọ ẹ pọ̀ lọ́rọ̀ lọ́kùnrin dé kò da lójú ẹ̀ kò sọ́kùnrin tó da tí gbogbo àwọn you want a picture perfect man you know tí wọ́n bá ga jù wọ́n á kúrú jù tí wọ́n funfun bí àfẹ́yìn Uh-uh. but rí tó bá jẹ́ rárá á jẹ́ whatever ọkùnrin yóò ṣáà ń tẹ lọ́rùn. mom is not like that ẹ̀yin náà ni mo fi jọ ẹ mọ̀ pé ní taste so ẹ̀yin náà ni mo fi jọ i like it when my my man is so cute you know not too tall maybe like um, five five five six inches and all of that. èmi ló fi jọ bàbá yín fine lóòótọ́ yẹ́à bàbá yín bọ̀ ibi yóò ṣàkọ́ torí ká ní mo ṣàkọjù ní orúkọ bàbá yín fàyìn apọ̀ tá ká ní mo ṣàkọjù ní mi ò ní sí nílé mi níbẹ̀ ní sí. mi kọ́ mọ fit ojú dáàdì náà wà lára yín. I oh, will. I'm not joking now. Okay, mom. Jẹ́ kó wà bí okun ayẹ. Ní wàhálà, mo ní kókó bá yín sọ̀rọ̀ àti nǹkan. Òun ayò mi òun ayò mi I've been longing to swim. Ẹ̀yà lọ kán lùdù. All right, ma'am. Now, Mark sọ̀rọ̀ mi i'm not no no no no i'll, I'll work towards it thank you mommy i love you. babe wọ́n jẹ́ kó fọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tàjọ sọ pátápátá gbogbo ẹ̀ ló yé mi gbogbo ẹ̀ mú dẹ̀ máa ṣiṣẹ́ lórí ṣọ́tí understand so don't worry okay sure. Yes, I'm very sure. Uh, because our parents won't wait láti rí ẹ. I can't wait to see them too now. You know I love you. Mm. Yeah. Anyway, John torí Ọlọ́run. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀, má kọjú Never. And I have nowhere to go. Eh, don't worry, okay? You have me already. I just want you to calm down and believe you have me. All right. Anything for you. All right, we'll trust it. Yeah. Okay. Kíni? oh. Uh-uh. At least. Oh, serious. Well, I'm leaving already. Okay. You can. Don't I'm worry. Also, Lori phone. And yeah, don't worry, you can go. All right. Yeah. Hold on. Okay. Hey. Hey. I... <laughs> Good job. Yes, yes, um, yes. Um, <laughs> You're welcome. it's so good to see you. I've read lots of wonderful things about you. <laughs> Eh, Kabo. Eh, èmi ni mo bí o. Èmi náà Yeah, eh. yeah. I'm the first baby of the house. <laughs> Èmi ni baálé eh, You're welcome. Lọ́la eh, bí a you're welcome. Ọlọ́run tó ń tẹnu bọ ara wọn lẹ́nu. Ọlọ́run rẹ̀ ẹni ìwé ọmọ náà kí ni mo pe orúkọ ẹ. Fọlárin ni sir. Fọlárin Fọlárin wọ. Ọláyẹmí. Ọláyẹmí Ọlámáyé gbogbo wa. Àmín. Ọmọ olúwo wa ni ẹ o. Ọmọ Kwara ni sir. Kwara ìlú tó wà lábẹ́ Kwara pọ̀. Ìlọrin ni wọ́n Ìlọrin Kwara Ìlọrin. Ah, ọmọ Ọ̀fà ni mí sà. Ọ̀fà ni ah, Ọ̀fà ọmọ ọlọ́fà mọ́jọ ìyẹ̀rọ ọjà ìjàkadì lórí wọn fa. ìjàkadì ló máa sọ kó o máa sọ kó o ẹ máa yọ ìjàkadì yẹn kúrò ó má lè máa lu ọmọ fún mi. Ah, iṣẹ́ wo ló wá yàn láyé. that is clearing and forwarding ló ń ṣe sir. clearing and forwarding clearing and forwarding in which section ṣé freight forwarding ni àbí um, like buying and selling ṣe mọ̀ tí àwọn ọjà wọn bá ti dé láti abroad so òun máa clear òun máa. Hmm. ẹ madam ẹjọ ṣẹjọ ń ṣiṣẹ́ ni. eh. but mom you know he's my friend now <laughs> so i'm used to him. ẹ ó ti gist me and then once in a while náà mo máa ń tẹ̀lé lọ sọ́fíìsì so <laughs> i see how they do it. <laughs> tó fi mọ̀ tó tó yìí náà ni ọ̀gá ah, ah, ó dàbí ṣùgbọ́n what's his best colour. blue black and pink what's his shoe size? Oh, shoe size um four, forty-one, <laughs> forty-one. Kí for him, brand I think you you like close up. <laughs> See, they are so in love with each other over oh, everything. <laughs> Kí ni size boxers yẹn? That should be. I party hmm. reunion. oh yeah. ṣé dáa padà tí wò tẹ́lẹ̀ pé ah, àbúrò tuntun ṣé lè tuntun wàá mú. adúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ right time lọ́wọ́ sí adúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ awọ ẹ̀yìn méjèèjì. Ah. wálé ọlọ́run ẹ̀ bínú ṣe rí lóbi yín ọ̀ kí ni best food ẹ̀ sọ́dọ̀ àwọn ìlọ bẹ́ẹ̀ kí ni best food ẹ̀. um over like white rice. white rice <laughs> pẹ̀lú stew àtẹ̀wà. Um, egg sauce. Eh, egg àti white rice. <laughs> bí a kò tètè lọ bá sún jẹ́ báyìí ṣó ìdánilọ́pọ̀ ẹ̀ ni. Hey, mommy. Aww. Oh. Baby girl. <laughs> I'll you and just say, how are you? How are you? How are you? How are you? Good to see you too. How are you? You're not looking bad. Thank you. It's beautiful. Ah, it ain't no funny. Oh, daddy! How are you, my baby? Are you? Oh, good to see you too. i missed you. Oh, really good. Mom is trying to. Mom. Yes. You, I appreciate the fact that o fún mi ní to the uh, Of course. Mm. Physical gym àti ilé yìí. Mọ́ọ̀mù ti sáàbẹ̀. Tàbá ro ti mọ́ọ̀mù yẹn máa ti máa bọ́ mi pa ikú ló máa ti tó báyìí. Bẹ́ẹ̀ni, máa ṣe wẹ̀ sàn mi. Sorry, my bad. Ah. ah okay. What's the blushing about? Ah, mom, dad, Emi, Olamilekan tọ́làfíà ni ọ. àdìdì náà wọ́n lọ. ìjọba ló kì í ṣe eh, wà. òun ni. Ah, eh, ojú ah, ah, omi tán ni o ojú omi tán ni ọkẹ àbí jẹjẹ kú jẹ nínú ẹbí ẹbí. ọkọ àwọn ojú lọ sọjà. yeah yeah try try try. it's so good to see you. Um, what's your best food? Salad bar. Oh vegetarian làwọn. <laughs> what is the waste you and this food you asking them. Eh, ọlọ́bẹ̀ ló lọ́kọ̀. Oh. <laughs> irú òun sì ọkọ tiẹ̀ white rice and egg sauce. <laughs> salad ó ti ẹ̀ láìkan láìkan máa jẹun púpọ̀ náà mm. ẹ rí ní flat tummy ni. kò sí nǹkan tá a ti fẹ́ jẹ́ nílé ìtòsí nu àti sálàdì àti gbogbo àbí kí lẹ́nu fẹ́ sí chips. ẹ jẹ́ mojú ẹ̀ ṣàkóso. Yeah. Um, so, Kilo, I'd like to ask you for breakfast. Anything. Anything. Yeah, you got over from noon, my dear. Well, anything is nothing. I didn't got over from Okay. Uh, so, um, how about bread and egg, um, bread and egg? Hmm. And... oh, girl, love in Tokyo. <laughs> yeah. Oh, oh, I really love this. Thank you. uh, <laughs> okay. Uh, am I jẹ́ ara yín. Ẹ jẹ́ kí mi máa All right, thank you. Oh my God! See, <laughs> this is beautiful. Ẹ̀rù, diamond ló wà lórí ẹ̀ <laughs> Oh my God! Oh, wow. Very expensive. Yeah, thank you. <gasps> <laughs> All right, you, my out, love. All right, darling. Very lovely. Folani, who exactly are you how do you mean? The last time I checked, you have no job. So where on earth did you get money to buy me this expensive ring? Because Toko just mentioned it to me that this ring is quite expensive. Listen, I borrowed it from a friend within the jewelries. Liar. It's either you are a fraudster or you are a con man. can't you just believe me for once? I'm not lying. I borrowed it from a friend. It's in the jewelry. I'm making you know, and I'm here for the throne. Olúwa ló nílẹ̀ Olúwa dance to his tone. Lọ gbé kúlù down, go dey hit the biggest bone. Oh, life is a gift, and thank God I get one. Why you con dey hate on niggas? Why you con dey form hooligans? Why you wan dey copy niggas? Never chop, you dey form vida lóòkà ayé léwu ó lọ kọrin kése tẹ́lẹ̀ bí o má lọ sáré gélé tẹ̀ máa bókú yọ. gbogbo nǹkan láṣẹ script ni àárín àti ni àyàwó ẹ̀ o so you are feeling important o ní cold ọgbọ́n ní bed dey me o fẹ́ sùn. if you don't want me shut up you get down now. dey there bẹ́ẹ̀ sọ sọ tó dáhùn pé n sùn. All I get is my Baby, please wait, okay? Just calm down. You know I love you. Don't worry, I'll make up to you this night. Just don't worry, okay? màmí ṣe kí mo wá rí ẹ ṣó ti gbọ́. you should know that i really love love see you there ah lẹ́kọ̀ọ́ ó fi mi sílẹ̀ sílẹ̀ wọ́n fi mi bóbìnrin mi sọ̀rọ̀ ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ah èèyàn burúkú ni ẹ aláìdẹ èèyàn dẹ̀ ni ẹ you very stupid. calm down okay i will explain everything to you. okay kí calm down yes kí calm down àbí ọ̀pọ̀ gbogbo nǹkan tó ṣe nǹkan tó fẹ́ fi sọ fún mi lélẹ̀ nǹkan tó máa fi sọ fún mi lélẹ̀. ní sùúrù ṣùgbọ́n that call is important and there is some This call is important. Important than I do. Not, not really. You, I'll explain everything, okay? Just calm down. Just calm, okay? Tomobe, why did you get me engaged in the first place? This engagement is over. <laughs> After all, you forced this ring on yourself in the first place, you know, right? You know that, right? So what are you trying to say now? Eh? You've been trying to force me to do what I don't want to do in the first place.

never chop you dey form lóòkà ayẹlẹ mu ó lọ kọrin kése lẹkọọ má lọ sáré kele nígbà tí yóò gbé ní òwe bàbá kẹ lẹkọọ. ayẹlẹ mu ó lọ kọrin kése ẹlẹmi yóò má lọ sáré kele. I'm done with you. I'm done. Hmm. that guy is a liar, a bloody one at that. You won't believe he has been cheating on of all this while. Wow. Wow! Is that all you have to say? Yeah. I hate you. You hate me? Yes, I I'm do. I'm leaving. You're going nowhere. As far as I'm concerned, this deal is still ongoing. What deal? This very deal. And if you leave, I will not give you your balance. I don't need it. I'm leaving. Why you gonna hate form hooligans? Why you want the copy nigga? You never chop, you the form la vida. Look, I yell, oh, look Folari, my guy, it's too much. Folari, the actor. Hey, Folari, I think at this point in time, um, àsìkò ti tó láti jẹ́ kí o mọ orú èèyàn Yeah, I think so. Mm. You've done well, man. You don't well. You be man. You be man. My guys, you tell me this should buy for me now. mo tún try to reach in láti jọjọ ẹkùnrin gbọ̀n calls mi àti tí wọ́n tún text message yẹn ní reply chat me up on WhatsApp ẹ sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ náà. lẹ́kọ̀ọ́ tó tọrọ bá délẹ̀ ká bára wa sọ ó fọkọ big time èmi ti ní mi ò ní sọ̀rọ̀ nípa kíní ìtẹ́lẹ̀ bàbájú aráàlú sọ fún mi pé kò dáa kí n má sọ̀rọ̀ nípa mo tún wá tún rò pé òkè ọ̀rẹ́ mi náà ní ẹ kò síbi tí mo máa tiẹ̀ sí bọ̀ tábàrò tọrọ lẹ́ka sọ mo ò dẹ̀ láì di fáàgbà pé èèyàn máa ń try láti advice ẹ̀ bọ̀ ó máa ń ṣe bíi pé o ti mọ̀ tán pé ìwọ kan graduate kan ní ẹnu iṣẹ́ ọ̀bíṣọ bẹ́ẹ̀ mi àti nígbà mi nínú iṣẹ́ yìí. lẹ́kàn ta ni mo jẹ́ sí ẹ̀. course pàdé mi ní ẹ̀nà ọ̀hún òun náà pàdé pàdé tí ọ̀rẹ́ tí wàá ti kọjá ọ̀rẹ́ ó ti dọmọ ìyá pàdé mi yìí ṣe báyìí náà. papọ̀ rẹ tì senior colleague ni mo jẹ́ sí ẹnu gẹ́mi. ìgbà tí orí èmi tí mo jẹ́ jagaban o ò seek advice lọ́wọ́ mi o wá lọ bẹ́ o fi ni pé o ti mo ti mojú o ti mojú gay o ò ṣe freedom o wá lọ bẹ́ sọ́mọ yẹn now o wá padà wá ká o wá clean sheet fún ẹ no who who does that ìbọn lẹ no no no no kí ló fẹ́ sọ o ti lọ bẹ́ẹ̀ náà o ti padà dé so ká wá gbà ẹ bó ṣe bó ṣe rí àbí what do you expect ìgbà tí màá tó wọn yẹn ṣe géèmù yẹn lọ tí mo rí bí iṣẹ́ yẹn ṣe ń lọ mo gbé bóyá kí n go deeper tí bá go deeper o fi sáà tó bí aṣọ alẹ́ di pẹ́ẹ́lí sí i mo kọ́ ọkọ tó pọ̀ ti ẹ̀rù rù tó bàjẹ́ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ yẹn náà ọlọ́run ẹ kẹ́ ìwọ kí ọkọ mi yé nà. o ti tẹ́ bọ̀ o ti tẹ́ bọ̀ mo fọkọ̀ mi ta o go deeper o fẹ́ go deeper ẹ bọ̀dá deeper life. àwọn èèyàn kú ẹ wo èmi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ mo ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ ju pé everybody náà kò ti fọkọ̀ pẹ̀lú fọkọ̀ pẹ̀lú náà yẹn solution wa ló wà ní a máa wá sí sí ẹ má bínú wo bá sọ̀rọ̀ gidi. ṣé ọmọ ẹ fọ etí ẹ ó ṣe máa dá mi. ó yẹ kó ó yẹ kó fọ etí ẹ kó wá sí ìgbà yẹn káfá bẹ́ẹ̀ màsájà rẹ̀ wọ́n náà wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà kókó wà ẹ́ kókó kó sáìzì ẹ fún ẹ. ẹ má wọrí tọ́lá ti dé mu máa jíṣẹ́ fún ọ̀pọ̀ dẹ̀ mọ̀ pé tọ́lá ti dé fún ọmọ everything our sorted out. person she won't go to things. Èmi kiri wọn. All right, Arira. Why you con dey hate niggas? Why you con dey copy nigga? You never chop, you dey form la vida. Lóòkà ayẹlẹ mo lọ́kàn rí gbèsè. Tẹ́lẹ̀ mi ò má lọ sáré gbélé. Dem àbókù yóò.